وعن أنس رضي الله عنه النبي صلى الله عليه وسلم ومعاذ رديفه على الرحل قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك ثلاثة قال ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صدقا من قلبه إلا حرمه الله على النار قال يا رسول الله أفلا أخبر بها الناس فيستبشر قال إذا يتكل فأخبر بها معاذ عند موته تأثما وعن أبي هريرة أو أبي سعيد الخدري رضي الله عنهما شك الراوي ولا يضر الشك في عين الصحابي لأنهم كلهم عدول قال لما كان غزوة تبوك أصاب الناس مجاعة فقالوا يا رسول الله لو أذنت لنا فنحرنا نواضحنا فأكلنا واتهنا فقال رسول الله صلى الله عليه وآله وسلم افعلوا فجاء عمر الله عنه فقال يا رسول الله إن فعلت قل الظهر ولكن ادعهم بفضل أزوادهم ثم ادعوا الله لهم عليها بالبركة لعل الله أن يجعل في ذلك البركة فقال رسول الله صلى الله عليه وآله وسلم نعم فدعا بنبطع فبسطه ثم دعا بفضل أزوادهم فجعل الرجل يجيء بكف ذرة والآخر بكف تمرة بكف تمر ويجيء الآخر بكسرة حتى اجتمع على النطع من ذلك شيء يسير فدعا رسول الله صلى الله عليه وسلم عليه بالبركة ثم قال خذوا في أوعيتكم فأخذوا في أوعيتهم حتى ما تركوا في في العسكر وعاء إلا ملؤوه وأكلوا حتى شبعوا و وفضل فضلا فقال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يلقى الله بهما عبد غير شاك فيحجب عن الجنة رواه مسلم أقوى àtẹgbàwá tó síwájú ẹ alimami nawawi rahmatulahi alayhi wọn mẹgbàá méjèèjì wa lábẹ́ àkọlé arọjà ríran kan ẹgbàá wa alákọ̀ọ́kọ́ anas ibn malik radiyallahu anhu ọmọ ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọgbẹgbàá yìí wa ikú anabi muhammed sallallahu alayhi wa sallam òun àti mu'ad lọ́jọ́ kan tí mu'ad jẹ́ ní tànàbí kún àsẹ́yìn lórí ràkúnmí ọkàn mu'ad sẹ́yìn lórí ràkúnmí eléyìí yapa sí hadith kan eléyìí tí òun náà ṣàlàyé bí mu'ad ti ṣe sọ fún wa. كنت رديف رسول الله صلى الله عليه وآله وسلم يوما على حمار مجاني النبي صلى الله عليه وسلم tọkàn sẹ́yìn lọ́jọ́ kan lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kan eléyìí ọmọ fi hàn yẹ bó ṣe jẹ́ pé gbogbo ntí wọ́n ń lò tí wọ́n fi ń rin sẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam náà lànàbì bá wọn lò ó sì lò nílò tẹni tó tẹríba kò lò nílò tẹni tí ń ṣe fùkẹ̀sí fáàrí ànábì gun kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì gun ràkúnmí ànábì sallallahu alaihi wasallam ó gun ẹṣin a ti sọ ike gígùn tí ànábì sallallahu alaihi wasallam tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ àmì ńlá ni. lórí ìtẹríba anabi sallallahu alayhi wa sallam nítorí pé tí ò bá jẹ́ tẹríba aṣíwájú fún gbogbo ọmọ anabi adam aleyhi salam ó ń gun kẹtẹkẹtẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ ọ̀run gùn kò dà gẹ́gẹ́ bí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ gígùn kò túmọ̀ sí pé ọjọ́ ẹni tí ń gùn fi ṣe fáàrí. nítorí pé wọ́n á máa gẹ sefari wọ́n á máa gùn bá aka sefari ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ ọ̀rùn gùn kẹ́tẹ́kẹ́tẹ́ ń bùkátà lọ́dọ̀ ẹni tó bá gùn kó kó níjànú dáadáa kó sì máa gùn kẹ́sẹ́ lóòrèkóòrè wàá rí pé àti ẹsẹ̀ rẹ méjèèjì àtọwọ́ rẹ méjèèjì iná lọ́ọ́ máa fi ṣiṣẹ́ láti mú kí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ máa lọ tó o bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n ẹṣin ìbáaka gígùn tiwọn nítorí kan bùkátà òun náà ni kọ́ ọmọ ìdánu rẹ̀ kó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ bó ti kó ń dànù tí wọ́n mọ̀ pọ̀ fẹ́ kó wọn dúró bó ti sọ ìdánu rẹ̀ lẹ̀ tí wọ́n mọ̀ pọ̀ fẹ́ kó wọn sáré tí ọba wa sáré tó ó ti tó pé kọkàn gún kẹsẹ̀ díẹ̀ kó fi máa sáré ó ti tó pé kọkàn ná lọ́rẹ́ tẹ́rẹ́ kó fi máa sáré yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ làwọn olùmọ̀ sọ pé gígùn tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó gùn kẹ́tẹ́kẹ́tẹ́ lahuwa dalilun ala tawadu'ihi salawatu rabbi wa salamuhu alayhi ẹ̀rí ìtẹríba ńlá ni. ìwọ lónìí o tí ì tó gínìtì ò ń mífìn lọ́mọ kò gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè pẹ́ fi ọlọ́mù ọlọ́run ó fi lẹ́yìn náà subhanallah ọ̀gá wa aṣíwájú fún gbogbo ọmọ anabi adam aleyhi salam ó ń gan alára gun kẹ́tẹ́kẹ́tẹ́ nínú àdìsí eléyìí ó gun ràkúnmí bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ó ní ràkúnmí tí máa gùn. rakumi rẹ yìí sì gbajúmọ̀ pẹ̀lú orúkọ alkọ̀sùwà alkọ̀sùwà yìí onílà anábì nabi sọlọlọ wasallam gùn lọjọ tó ṣe hijira dé alimadina tí oníwá tí wọ́n fa ìjánu rẹ tẹ́lẹ̀ yìí fa ìjánu rẹ ní ojú kòkòrò pé ọjọ wa là ń fẹ́ kánà bí ọ kọ́mọ̀ wulẹ̀ lọ sílẹ̀ lómi. Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń sọ fún àwọn ẹni tí ń gbìyànjú àti fa ràkúnmí rẹ̀ mọ́dọ̀kọ́dọ̀ àwọn ẹni kọ́sọ̀sì wípé fílẹ̀ fa innaha ma'mura nítorí pé ń ta apá láṣẹ ni ká ah! ní ó tún apá láṣẹ ju Allahu lọ báyìí ni ràkúnmí lọ kálukú bá fílẹ̀ ńlọ ńlọ títí ó fi lọ lóṣooṣì bìkan ibi tó wá lóṣooṣì yìí ọjọ́ lé Abu Ayyub al-Ansari ibẹ̀ yẹn la anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ sọ̀kalẹ̀ anabi sallallahu alaihi wasallam òun náà bá wọn gun gbogbo tí wọ́n ń gùn láyé rẹ̀ ó gùn nígùn tẹni tí fi ń dúpẹ́ fọlọ́ kìí ṣe ní gígùn tẹni tí fi ń ṣe fòkẹ̀sí fáàrí lónìí ó rí à ó kéré jọjọ kátó rẹ ẹni tí ó máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí ẹṣin tàbí ìbáka bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti ń gùn ṣùgbọ́n ti kéré kọ́dà láwọn orílẹ̀-èdè bìkan lólùlù orílẹ̀-èdè wọn iná láti rẹ ẹni tí ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnì kan ò sì ní fi ṣe fáàrí ìjọba kan ò sì sí tí ó di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ lọ́nà ike kẹ́tẹ́kẹ́tẹ́ yìí o yóò máa yàgbẹ́ sí títì yóò máa yàgbẹ́ síbi tí ọ̀tọ̀ kan yàgbẹ́ sí kọ́dà ó tún ṣalábàápàdé kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n fi ń wọ́ ọmọlanke kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n fi ń wọ́ ọmọlanke o ní àwọn ìlú ńláńlá ó sì ń bẹ dòní ó rí láwọn ilẹ̀ lárúbáwá bíi Sudan wàá rí níbi Misr tí kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń wọ́ ọmọláńkéde sí so kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ọ̀dánù tán wọ́n sì ń ṣàǹfààní lára rẹ̀ lónìí mọ́tò lókùtà àwọn èèyàn ń gùn àwọn mọ́tò ń gan ó tún ti di àsàrà kìí ṣe gbogbo mọ́tò iná ní gbogbo kó wá fẹ́ gùn mọ́tò tó jẹ́ yí pé wọ́n lè pe irú rẹ̀ tó pé méjì lẹ̀ ńlọ́pọ̀lọpọ̀ máa wá láti lò bọ́ fẹ́ kó ṣe pé tí mọ́tò ń bá yọnu á máa wá sí apàtì káàní rí mọ́tò náà sá ni sá ìwọ náà bá gun mọ́tò kò sí wàhálà mbẹ́ àmọ́ gùn ní gígùn ẹni tí ń fi rírì gùn dúpẹ́ fọlọ́ tí ò máa gùn láti ṣe fùkẹ̀sẹ̀ fáàrí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ tẹ gbogbo nǹkan yẹn lórí ba fún wa ẹnìkan ò sì sí tí ó rí kanú rẹ̀ gùn àfi kó jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun ló ṣèdẹ̀ra rẹ̀ fún un. ànábì sallallahu alaihi wasallam ó gun ràkúnmí ó gun ẹ ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó gun ẹṣin òun sì lọ̀gá àwọn ẹni tí ń ráyé sá ó túmọ̀ sí pé ní tá à ń bá ń bùkátà láti ní fáti máa bọ́ àwọn bùkátà wa níní kò túmọ̀ sí pé ti dóńgbèraga torí láàrin àwọn olóṣù láàrin àwọn akúṣẹ̀. tí wọn náà bá ti jọkàn nínú wọn rí tọba lọ bù ọ láṣìírí débi pé ìwọ ò ní fẹsẹ̀ sámá gbogbo àwọn jẹ́ ìjọ wà nù sáìkù yùn dẹyẹ sí ọ máa pè ọ lórúkọ tí èsè tiẹ̀ wọ́n máa kì ọ láwọn oríkì tí èsè tiẹ̀ torí pé wọ́n ti jàjà dẹni tí ò sámá. wọ́n lè gbé ìgbéraga ni wọ́n àti òun ti rówó gun mọ́ṣíìnì táwọn ò sì rówó gun ẹ̀ pé kọ́ lọ́wọ́ gbà sílẹ̀ tiwa náà ajaja àwọn agun mọ́tò ọlọ́run ló lè gbọ́ ọ ọlọ́run ló lè gbọ́ lọ́wọ́ àwọn ńlára pápá ti lọ tó bá jẹ́ pé ìwọ náà kìí ṣe pé fúkẹ́ ní kìí ṣe gbéraga ní so ọlọ́run ni ó gbọ́ ọ lọ́wọ́ wọn. anabi wa gun ràkúnmí anabi wa gun kẹ́tẹ́kẹ́tẹ́ torí rẹ̀ àwọn nǹkan tí bùkátà tó pèèyàn lọ sídi lílo rẹ̀ wọ́n kì í pe lílo rẹ̀ lámì ìgbéraga. wọ́n dàbí kọjá pé ìlú wà ooru mú gidi ooru tó wá mú yìí ó ju agbára fáànù lọ. ó wá jẹ́ pé gbogbo àbùkátà láti ra air condition sílé wa wọn gbọ́dọ̀ títorí rẹ̀ sọ fún gbéraga gbéraga ni kí ni tí kò rú ọ̀pọ̀ ni à ń bùkátà freezer nítorí pé ọwọ́ wa máa sábà tẹ ẹran jíjẹ ẹran tá a sì máa ń sábà rírà àwọn ẹran tó ṣe é gbé kò ṣeé jókòó tì kéèyàn ó ṣe kọjá lẹ́ẹ̀kan náà ni. ó ń bùkátà àti ṣèjọ́ méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ rẹ̀ àjẹpà ń bùkátà intafi máa pírísàvù nítorí kẹrin yọ ọmọ bàá máa bàjẹ́ ẹni ká wá lè rẹ ọwọ́ àrí pírísà ẹ ẹ bàbá ń gbéraga eléyìí ò sínú gbéraga kò sínú gbéraga torí ẹ wá nǹkan mi wárọ̀ mi pa kì í ni ń pè anabi sallallahu alaihi wasallam nínú tẹríba rẹ̀ wọ́n ní pé a máa gbẹ̀yàn pàṣẹ́yìn lórí nǹkan àgùn ó gbẹ̀yàn pàṣẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àmì ńlá ni lórí ìtẹríba ńlá téèyàn kan tó bá fẹ́ dá kẹ́tẹ́kẹ́tẹ́ gùn yóò ṣe wàhálà báwo wá ni tó bá tún pààyàn sẹ́yìn ẹ ti ká wà pẹ̀jú èyí kó súnmọ́ àmọ́jọ́ díẹ̀ nínú kí n gun kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ jẹ́ wà kí n pààyàn sẹ́yìn lórí kàríà àti kí n pààyàn sẹ́yìn lórí bajaj èwo lọ́rọ̀ ọ̀dájú pé ká pààyàn sẹ́yìn lórí bajaj ọ̀rọ̀ ọ̀rùn ju ká pààyàn sẹ́yìn lórí kẹ̀kẹ́ lẹ́mu lọ lórí kẹ̀kẹ́ lẹ́mu tó pààyàn sẹ́yìn lórí ẹ̀ ọmọ wò á tagbára tagbára ó sì máa làágùn ó rí i pé lóòrèkóòrè ó máa bá ẹni tó pọ̀n sẹ́yìn jà jókòó dáadáa tó bá sọ̀rọ̀ ṣubú o mọ́gbẹ́mi náà ṣubú o sọmọ kí bó ṣe jókòó kẹ̀kẹ́ ti fì <laughs> bẹ́ẹ̀ ni tó bá kọ gbé ẹ̀ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ kò ní rọrùn kò ní rọgbọ ìwà ìwọ nìkan tó síngùn tó ń bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ lágídí díẹ̀ tó ń bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè tíì pé a ah, ó ti ẹ̀ ń lu olúwa rẹ̀ òun kó lu ẹ̀ ń kẹ́sẹ́ pé kó lu ẹ̀ ọmọ ǹso ṣé òun dàbí ẹrú rẹ̀ kẹ́sẹ́kẹ́sẹ́ náà tọ́ba ti gbáǹgì dáadáa yóò mú o tó bẹ́ẹ̀ náà ni kẹ̀kẹ́ tó ń fẹ́ jẹ wá tó ń fẹ́ jẹ wá tó ń fẹ́ jẹ wá ìwọ ńlá agùn akẹ́yìn di ẹ̀jẹ̀ tó pọ̀ sẹ́yìn òun ní mọ̀ yìí pé ìdí ń ro adìẹ olùmọ̀lú ọ̀sáré dá o ó tún lè kó ti da fíríjì mọ́pẹ́ mi ṣubú o tí ọmọ gbogbo wàhálà tí wọ́n bá pàdé anabi wa sallallahu alayhi wa sallam ogun kẹ́tẹ́kẹ́tẹ́ ọpọnyàn ogun ràkúnmí ó tún pààyàn subhanallah ìtẹríba ńlá lélẹyìn àmì àánú ńlá sí i laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. bilmu'minina ra'ufur rahim aláàánú oníkẹlẹ anábì jẹ sáwọn olùgbàgbọ́ òdodo àwọn náà akẹ́kọ̀ọ́ ń bi tí nǹkan ọgbọ́n rẹ táyé bá wà ń bẹ tó fi lè gbéyàn tó o ti rí pé gbígbéyàn ò ní dá wàhálà lẹ kò burú gbé àmọ́ tí gbígbéyàn ọba ti dá wàhálà lẹ ọbẹ tàkọ ọmọ gbé. irú ètò lè dá wàhálà alẹ́ ní pé ẹnìkan ti wà wanted wọ́n wá ń lọ sọ́nà àbí tó náà lọ ẹ dákun ẹ jẹ́ ń bá yín odò à mo lè sànú àmọ́ bíi by the time tó o bá gbé wanted ìwọ náà lè di wanted nítorí pé irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ tí o bá yẹ pé sáfù yín kan náà ọ̀rọ̀ yóò ní wọ̀ débi ọmọ wa gbé wanted o lè má mọ̀ rí o o lè má mọ̀ ní wanted o àmọ́ ọwọ́ pé o ti gbé òun yóò ti mú kí nǹkan tí ọ̀dọ́ máa kùn wọn náà bákan náà kó gbọ́kùnrin kò dàbí kó gbóbìnrin ọ̀nà ibi tó ń lọ lọmọkùnrin lọ ọ̀nà ibi tó ń lọ náà lọmọbìnrin lọ ọkùnrin kan só. Ah, ẹ wọlé àbọ̀nà mi bá lẹ̀ lọ. obìnrin kan tó obìnrin méjì obìnrin mẹ́ta ah, ẹ dákun ibi tó bá rí ẹ máa lọ kọ̀ọ̀kan mi. torí ọlọ́mọdé agbẹjọ́mbó ọba lọ gbóbi ọkàn sọ̀kalẹ̀ ni láti sọ̀kalẹ̀ àwọn ẹni tó rí ọba la ilaha illallah ah, ustaz. <laughs> Ẹ dákun tó rọ ọ lọ. ayé sànù mọ sànù ó sànù sí wọ́n mọ̀ wá sọ ká ibi táwọn rí ọ̀dà ẹ dákun ká mi wọ́n ní torí pé àwọn rí gbóbìn wo máa gbé sẹ́wọ̀n kọ́ mẹ́tì sẹ́ni tó ọba sí ẹyọ kan ara yọ sọ di mẹ́wàá lè ní àwọn tó máa kó mi ò gbóbìn jẹ kan lọ ẹ wá gbọ́ yorùbá àwọn obìn obìn kan náà ló sì gbé tọ́ ọ máa kó kankọ́ kó kábà wò obìn tó gbé lọ fìkan rí ń kọ́ ọ yàtọ̀ sí àwọn obìn tọ́ ọ máa kó kankọ́ wá yàgbẹ́ òsì tààbà wọ́n máa pé kó sí gbẹ́ndì rẹ̀ ara yìí wá sọ pé lóòótọ́ yàgbẹ́ àmọ́ ọ̀tàbà èèyàn mélòó lọ́fẹ̀ẹ́ di hàn so wọ́n ti sọ ẹni tí wọ́n fi bókọ rẹ jẹ́ àfikọ́ lọ́wọ́ sànù rẹ̀ torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n gbé Mu'adh ó ń fi hàn wá Mu'adh radiyallahu anhu nínú àwọn sọ̀hábà tó pàtàkì púpọ̀ ni nínú àwọn ansar tó pàtàkì jọjọ ni ẹ wọnú àdéhùn yẹn ànábì pa sẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ nínú àdéhùn ànábì gbé sẹ́yìn lórí ràkúnmí Mu'az nínú àwọn sọ̀hábà tó pàtàkì ẹ sì máa ń pé ó ní a'lamu sọ̀hábàtì bil halali wal haram òun ló ní májò nínú àwọn sọ̀hábà nípa kí ni ẹ̀tọ́ kí ni ntọ́tọ́ kí ni ntọ́jú ìwọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu. anabi wa ni ya Mu'adh ẹ̀kọ́ lélẹ̀ yẹn tó bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ sẹ́ńsì fẹ́ kọ́ gbọ́ ìwọ lágbájá ìwọ lágbájá tó bá jágbàlagbà tí Islam ọgbà kẹ́ lákọ́ máa lórí ẹ sọ ntọ́pa yín pọ̀ pẹ̀lú ẹ. gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ pe Abu Talib sẹ́sì Islam lásìkò tó wá pe anabi pé ó dàbí ìgbà tí bàbá yìí ó ti ń lọ bí gẹ́ngẹ́rẹ́ báyìí. sanabi wa sọ pé ìwọ ẹ̀gbọ́n bàbá mi ìwọ ẹ̀gbọ́n bàbá mi kìí ṣe wọ Abu Talib ìwọ ẹ̀gbọ́n bàbá mi bàbá yẹn gbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn mì torípa nàbì ti sọ ntọ́ papọ̀ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ olórí ibú tí mú ní sórí ibú tó wà lọ́dọ̀ rẹ̀ gbà náà wọn ò jọ gbọ́ ẹ pé akóbára wọn wọn èyí ara wọn àwọn olórí ibú tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pẹ́lú mi padà dó lórí rẹ̀ táwọn padà gba islam àmọ́ àwọn ti tánàdì tábù tọ́lìbù fi gba islam. anabi ibrahim aleyhi salam ìgbà tó náà fẹ́ pe bàbá rẹ̀ sẹ́sì islam kò sọ pé wàá azara ya abati ìwọ bàbá mi ya abati ìwọ bàbá mi ṣùgbọ́n ẹni tí o lè lákọ̀ọ́ mọ́ lórí wàá pè pẹ̀lú orúkọ rẹ̀ nítorí pé tẹ́ bá báyàn sọ̀rọ̀ pẹ̀lú pé wọ́n porúkọ rẹ̀ nǹkan kan wà nù ọpọlọ níbi control switch tó wà nù ọpọlọ yìí máa ń pè àkíyèsí èèyàn pé eléyìí ó mì nì mí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ nísìsiyẹ́ nìkan bá fẹ́ bọ́ sọ̀rọ̀ pé ìwọ́n tiẹ̀ káì káì bákàjí táwùsá náà sọ bẹ́ẹ̀ pé wọ́n káì ìwọ́n káì sọ̀ọ́ gbọ́rọ̀ ni. sai ẹ̀yin ọ̀dà ń ro rẹ̀ wọ́n sọ pé kẹ́yì nà kàṣùà lápórí lọ lọ ọjà láti lọ sátẹ̀ńdà ó màálù so eléyìí túmọ̀ sí pé sábà ti lè yọ pẹ̀lú orúkọ rẹ̀ àfi kọ́ má pé ó kọ́ tí wọ́n fi kankan sọ́mọ lára wàá gbogbo ló dojú torí pé o ti mọ̀ pé èmi ni wọ́n ń bá wí rẹ̀ yá Mu'adh wọ́n pè é pẹ̀lú orúkọ rẹ̀ Mu'adh ọ̀nà dàn ó ní labbaika ya Rasulullah wa eléyìí jẹ́ ọ̀nà tí wọ́n fi máa ń dáhùn lédè lárúbáwá labbaik wa alábi tó pè lẹ́ẹ̀kejì ó tún lọ labbayka wa sa'dayk. wọ́n tún pè lẹ́ẹ̀kẹta ó ní labbayka wa sa'dayk. ó yàtọ̀ sí irú pípé tọ́lọ́wọ́n ọba tí ó pè ádámù alayhi salam lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù àti tí ó pè àwọn ẹ̀dá rẹ̀ bí àwọn màláìkà àtàwọn ànábì míì tí wọ́n dáńpé labbaika wa sa'daik ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí labbaika wa sa'daik tí wọ́n fi dá ànábì lò tó bá yẹ kọ́lọ̀ ló pè tí wọ́n sọ pé labbaika wa ìtumọ̀ rẹ̀ ni pé mo jẹ́ rẹ̀ lẹ́yìn jíjẹ́ rẹ̀ dídáhùn pípè rẹ̀ a máa múni soríire ká tún soríire. ṣùgbọ́n tó wá kẹ́lẹ́ omi ló pè wá gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe pé Mu'adh ibn Jabal tó ní labbaik mo jẹ́ pè rẹ̀ mo dáhùn. lọ wọn jẹ wọn jẹ́ kí títẹ̀lé rẹ tí mò ń tẹ̀lé rẹ kó jẹ́ kí n sórí rẹ kí n tún sórí rẹ. bẹ́ẹ̀ni wà á ń tọ́tẹ̀ ẹ̀hóhó tẹ̀jẹ́dù tí bá tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀ mọ̀nà. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. kafirin الله؟ tẹ̀lé tọ́lọ́ ẹ محمد صلى الله عليه وآله وسلم. alayhi wa sallam sábà wọn atakìtì ìpàkọ́ tí wọ́n kọ̀ láti tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé tànàbì ẹjẹ́ ó yé wọn ikú ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sáwọn kèfèrí. ajẹ́kítọ́ bá fẹ́ ṣoríire wọ́n á tẹ̀lé tànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ò sínú ẹni tí péyàn táwa fipè lágídígun tó ní dáhùn láti sùkọ fẹ́ sórí ibú níbi títí ń ooru. nítorí pé táwọn ẹni bá péyàn ọgbọ́dọ̀ dáhùn àfi tó bá wúyàn láti sórí ibú. arákùnrin kan náà àwọn sàhábà nínú hadithi tí imaamu Bukhari tó gbé jáde ó ní mò ń ṣe sọ láti lọ́jọ́ yẹn orúkọ rẹ̀ ń jẹ́ Saad ànábì bá pè pé ya Saad torí sọláàtì tí mo ń sèmi ọ̀dá o mo bá parí sọláàtì mo bá súré sáré lọ dáhùn ànábì sallallahu alaihi wasallam kí ló dé nígbà tí mo pè ọ́ tọ̀ dáhùn kí ló dé nígbà tí mo pè ọ́ tọ̀ dáhùn ànábì ọ̀mọ̀dàbí àwa. bàbá ẹ ọ̀ràn ń sẹ́kù ń fẹ́ rí ọ ẹlòmíì ní mi ráì. ọ̀ ń bẹ́ nu ilé bàbá rẹ̀ ti ń pè ọ́ wọ́n tún pè ọ́ wọ́n tún pè ọ́ wọ́n fi bàbá ẹlẹ́jàre tí wọ́n bá dá wọn kò máa yọ yẹn lẹ́nu dán wò fún ànábì kò ríran o. ànábì kì í kò gbọ́dọ̀ pènyàn kọ́ ọmọ dà ọ́ àfi tó o bá fẹ́ sórí ibú. arákùnrin wa parí sọ̀lá àti wa. wa kí ló dé ńgbà tí mo pè ọ́ tọ̀ dá o ó ní mò ń ṣe sọ láti rìn ẹlẹ́bi ní ṣe bọ́lọ̀ ń sì sọ yìí pé yá ayyuhalladhina amanu istajibu lillahi walirrasul idha da'akum lima yuhyikum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ọlọ́run lò ẹ máa dá ìránṣẹ́ ọlọ́run lò nígbà tó bá pè yín wá sí nǹkan tí yóò mú yín sẹ̀mí ìsẹ̀jíbó amọ̀rọ̀ àtẹni látọ̀dọ̀ lọ àtẹ́bàsì wá látọ̀dọ̀ lọ àbí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí nǹkan ọ̀sẹ́rì rẹ̀ kúrò nídìí jíjá sọ́ra ẹ̀yàn lọ́sẹ̀ kù lọ́ra ẹ̀yàn àjọpọ̀ra ẹ̀yàn ní kẹta ànábì lọ. sọ láti tí mo ń ṣe ni mi ò tiẹ̀ mọ̀ pé bó ṣe rí nù. ọ̀dà kó tó di pa fóònù mọ́ṣáláṣí ìbàdàn máa kọ́ kọ́ ọ ní súrà tó tóbi jù nínú alukur'an kó tó di pa jáde kó nu mọ́sálásí ìyẹn mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa ń tẹsẹ̀ márìn sàábé bá ń fakùn nù ká tó di pa jáde kúrò nu mọ́sálásí wọ́n ti wá sún mẹ́nu ọ̀nà wa òun rọra ń ṣe yọ́nkẹ́ àfi bí ẹ wọ́n ti gbé alábàáwọn. so ó wá rí i pé anabi ọjà rẹ̀ ah ẹ̀yin náà lẹ́lẹ́kọ̀ọ́ mi ní ṣúra tó tóbi jù ní alukurani àmọ́ ká jáde kó nu anabi sallallahu alaihi wasallam sọ pé kí ló ké nínú sọláàtì lẹ́ẹ̀kan kí ló ké sáájú nǹkan mi ni anabi ní ṣúra náà yìí ọjọba anabi wa pé Mu'adh Mu'adh sọ pé wàhálà ti ti pè mí lákòókò ah, tẹ̀sán pèmí lẹ́kẹ̀ẹ́ tẹ̀sán pèmí lẹ́kẹ̀ẹ́ yóò bá lẹ́bù náà nígbà tí àwọn bàbá màmá bá fẹ́ bọ́ sọ̀rọ̀ wọ́n á ní mukaila náà bàbá mukaila náà mukaila náà ẹ̀mí ló mú pé ọ́ yóò bá lẹ́bù ọ̀lẹ́ mẹ́ta kí lọ́ọ́ máa fetí rẹ̀ sí. <laughs> so anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ń pe Mu'ad wọ́n pe lẹ́ẹ̀mẹ́ta torí pé ní sọ́tún lè jẹ́ kí yòó sórí ibú oníkọ́ máa wọ pé ah, wàhálà anábì mà ti pọ̀ jù áá ah, ẹ̀mẹ́ta ti jẹ́ ah, ó sórí ibú gbóná tó ọ gbọ́dọ̀ tètè pé ọ̀rọ̀ anábì ti sú mi rárá o ẹ jẹ́ ẹ̀wọ́ bí ṣe ń dáhùn ẹ̀tọ́ bá ti sọ náà ó ti tó ẹ̀ ń sọ pé labbayka wa sa'dayka. يا معاذ لبيك وسعديك يا معاذ لبيك وسعديك ẹ bùkátà tẹ́lá fẹ́ pèèyàn bẹ́ẹ̀ lédè lárúbáwá kẹ́ ẹ ní wọ́n lágbájá ọmọ lágbájá ẹ bùkátà pàápàá jùlọ nígbà tó bá pò nìkan náà ní jẹ́rú ọkọ níbẹ̀ kò ní dàpọ̀ mọ́tẹ́lómi tẹ́lá ti pè lórúkọ rẹ̀ lásán láì fi ti bàbá rẹ̀ sí ó ti tó. anábì wa sọ ńgbà tó pẹ́lẹ̀ kẹta fi máa mi na abidin yashadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu sadaqan min qalbihi illa haramahu allahu ala an-nar ẹrú kan sí o tí ó sọ tí ó jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah. ẹrú kan òṣìṣẹ́ tí ó jẹ́rìí bákan náà ipa nàbà ihe sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni níjẹ́rìí òdodo láti inú ọkàn rẹ̀ wá àfi kọ́lọ́hún ọba ṣe onítàn léèwọ̀ lórí iná pínú ọ̀gbọ́dọ̀ jò. yàtọ̀ sí níbi tí anabi ti pọn lẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ torí ń bẹ̀yẹ̀ anabi bíi pé ya Mu'az atadari ma haqqu Allahi alẹ́ al-ibad wa ma haqqu al-ibadi ala Allah qultu Allahu wa rasuluhu a'lam qala haqqu Allahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an wa haqqu al-ibadi ala Allah. allá yu'adhiba man la yushriku bihi shay'a kí ni ìwọ Ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ kí sì lẹ́tọ́ àwọn ẹ̀dá lórí Ọlọ́run mọ̀hádìí lọ́lọ́run àtànábì lọ́mọ ànábì wa ni ìwọ Ọlọ́run lórí wa òun náà ní ká máa sìn lónìí kan ká máa ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú ẹ̀ ẹ̀tọ́ tiwa lórí Ọlọ́run òun náà ní kọ́lọ̀ kọ́mọ́fìyà jẹ wá kọ́mọ́fìyà jẹ ni tí ọba ti fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. eléyìí ti ń sọ wípé ẹnikẹ́ni tó bá jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah tó tún jẹ́rìí pàǹdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni ìránṣẹ́ rẹ̀ ni àmọ́ jẹ́rìí yìí ní ìjẹ́rìí òdodo látọkàn rẹ̀ wá ó dí ìwọ̀ lórí iná pé kò jò hadithi méjèèjì wá ní báàbù tawhid gbogbo méjèèjì ń tọ́ka sí pé ìmọ̀ sọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn a máa jẹ́ sábàbí àti wàlìjẹ́ náà. bó tilẹ̀ jẹ́ pé gbà wá eléyìí òun tọ́ka sí májẹ̀mú ti ń bẹ fún ilaha eléyìí ń tọ́ka sí pé kéèkàn ṣe ká sọ la ilaha iná ni ó jẹ́ kó ṣàǹfààní lára rẹ̀ tó o bá jẹ́ kó o wí o sì gbé àwọn eléyìí ń bẹ fún yóò ọ́ láǹfààní àmọ́ tó o bá ti gbé àwọn ń bẹ fún kò torí ẹ̀ àwọn ma fi sọ wípé miftaaxul janna la ilaha illallah kọkọrọ aljanna ni la ilaha wàlàkín kìí ṣe gbogbo kọkọrọ ló lè ṣí gbogbo àgádágodo kọ́kọ́rọ́ tó máa ń ṣí àgádágodo kọ̀ọ̀kan yóò jẹ́ pé eyín náà ṣe déédéé tàgádágodo. tí eyín kọ́kọ́rọ́ bá tàṣe tàgádágodo ó lè máa yí kóyín o ó lè yí tọ̀tún ó lè yí sósì àmọ́ kò ní tilẹ̀kùn torí ẹ̀ àjẹpẹ́ la ilaha illallah ó lè bá wúlò fún ọ gbàtànà fi sallallahu alaihi wasallam sọ pé man kana akhira kalamihi min ad-dunya la ilaha illallah dakhala al-jannah akhira kìí ṣe akhiru nítorí pé hasrun wà kọ́sùn tó bá ké la ilaha illallah ló wí káì tó sọ nǹkan mi lẹ́yìn ẹ̀ kéékèèké la ilaha illallah yé káì ọ yé káì á ọ̀rọ̀ náà làwọn náà kéékèèké la ilaha illallah lọ sọ fẹ́yìntì òfin kú àmọ́ la ilaha illallah bàbá kú la ilaha illallah after ten hours ló kú ọ̀ wá wí kankan má lẹ́yìn la ilaha illallah a sọ pé nítorí wíkàì ni la ilaha illallah la ilaha illallah ó ti ní kọ́kọ́rọ́ àlùjánnà walakin sẹ́yìn kọ́kọ́rọ́ tiẹ̀ dọ́gba pẹ̀lú àgádágodo tó fi sí tí ó dọ́gba ọkàn sí rẹ̀ ni o nínú àwọn eyín kọ́kọ́rọ́ yẹn òun ni sèkì. kò wí la ilaha illallah yẹn lódodo látọkàn rẹ wá kí ẹsẹ ti múnáfìkì tí ò sínú ọkàn wa rà irọ́ lásán ni kò nítumọ̀ torí pé kọ́ máa sọ̀rọ̀ jáde lórí ahán àmọ́ kọ́rọ̀ yẹn ọmọ sí lọ́kàn rẹ̀ ọ̀rọ̀ mùnáfìkì ni kò nítumọ̀ nínú májẹ̀mú tí sẹ́wọ̀n kó náà sọ la ilaha illallah àkótó kú torí kó sọ pé amantu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin èmi náà tó agbàgbọ́ báyìí bí kò sí ọba kan tó tọ́ láti fòdodo joseph àfi èyí táwọn ọmọ israẹli gbàgbọ́ wa ana minal muslimin èmi náà ti dọ̀kan náà mùsùlùmí ń bọ́ ń bẹ̀ ń bọ́ ń bẹ̀ màláíkà Jibril ó kó amani ó kó fún Fíráúnà lẹ́nu pé ń bọ́ ń bẹ̀ abẹ́ẹ̀ tiẹ̀ gbọ́rọ̀ láìláìlá bá wọn àfi láìláìlá lásán màláìláha illa alladhi amanat bihi banu Isra'il ń bọ́ ń bẹ̀ lọ́lọ́ sọ pé alẹ́ wọn kọ́ni àfọ ètò kọ́bí sígbà yìí wà láàrọ̀ ní ajẹ́ pé májẹ̀mú kanu ó tún kù májẹ̀mú méje ẹni tí kì í àwọn ni wọ́n máa dì mú tẹ́bá bí wọ́n pé ẹ̀ka ń tọ́wọ́ àánú ó ní síléètì náà ti láti dá mi mà pé mi náà máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òwò àdìdéró ń kọ́ torí ẹ ọgbọ́dọ̀ mọ àwọn májẹ̀mú yẹn ṣé أو شروط لا إله إلا الله وجمجه علم يقين وإخلاص وصدقك مع محبة وانقياد والقبول لها وزيد ثامنها الكفران منك بما سوى الإله من الأوثان قد عبدا àwọn májẹ̀mú jọ yẹn àwọn náà ní májẹ̀mú la ilaha illallah sí la ilaha illallah tó fi máa ń wúlò fún yẹn ọ̀daràn di oúnjẹ májì ó di fún pamápá ikú ajọ ni ìrọ̀lá pékin ni mùsùlùkù ṣe rí ẹ̀ka mùsùlùkù nànà ó náà bá sọ la kò lè wúlò tó àwọn májẹ̀mú mẹ́jẹ̀ẹ̀jọ yìí wọ́n gbọ́dọ̀ pé sọ́ra la ilaha tí ó fi wúlò fún yàn nínú àwọn ẹ̀rí tá a ti mọ̀ páwọn yìí ń bẹ fún la ilaha òun náà lè ta kàlá lẹ́yìn òun jẹ́rìí fún sèk pé la ilaha kò lè wúlò fún ẹ àfikọ́ jẹ́ pé o wí látọkàn rẹ wá bọ́ gbọ́rọ̀ mi ò dénú nísìnyí ẹnìkan ṣe tọ̀rí kọ̀ wọ́n á jókòó wọ́n ti ra wọn lórúkà wọ́n á ní àwọn gbọ́dọ̀ ṣe bíi tọ̀rí kọ̀ Tìjàníyà ni wọ́n lójoojúmọ́ àwọn gbọ́dọ̀ ṣe wàzífà nínú wàzífà yẹn àwọn ṣe la ilaha illallah ọgọ́rùn wọ́n á péjọ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bẹ́ẹ̀ sẹ́yìn kọ̀mándà lẹ́wọ̀n tó Allah Allah so gbogbo eléyìí fídíò alásán ni kò wúlò gẹ́gẹ́ báwọn kèfèrí ṣe ń ṣe wàhálà bẹ́ẹ̀ làwọn bídíò náà máa ń ṣe wàhálà torí pé tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam wàhálà ẹ̀ ṣe wàhálà náà la sọ pé la qillata ma'a sunnah wala kathrata màálì kò kéré tó a jẹ pé súnà lòsì kò sì pọ̀ tó a jẹ pé dàda alẹ́ torí ẹ̀ bàbá kan ní yorùbá lẹ́kù ó túmọ̀ àwọn nǹkan kan fún mi oníṣẹ́ máa ń máa ń tí àwọn bàtà máa sọ mọ́lẹ́ mẹ́mọ́ àwọn ìyá tí wọ́n máa ń tẹ́ máa sọ mọ́lẹ́ mẹ́mọ́ oníṣẹ́ máa jáde tẹ́gun máa jáde nísìnyí tí oníyàlú lò táwọn bàtà náà tẹ̀lé oníyàlú ọmọ sọ pé ó ṣe wàhálà kó o tó wọná ó ṣe wàhálà kó o tó wà àwọn onígbà tó wà kpọ̀lọ́ngodo yóò wọ̀ ọ́nà kpọ̀lọ́ngodo olóyún bí wàá fẹ́ láṣẹ wàláhi alukófà wọ́n ṣe wàhálà wọ́n ṣe wàhálà ẹ wo wàdá yìí ti sùn lálẹ́ àná ẹ wo bí àwọn kẹfẹ́ rí òṣèṣe kẹsùn wọ́n lè máa pariwo láti bí aago mọ́kànlá alẹ́ títí wọ aago mẹ́rin ìyẹn máa fi ẹ̀ ní sùn ní abẹ́yìí ní extraordinary ojú tí kìí sùn ẹ̀yin níbi tí ẹ̀yin bá tiẹ̀ jí lóru tẹ̀ ṣe tàájò bí wákàtí kan wákàtí méjì ó tún lọ sùn padà àbẹ́ ẹ̀kọ́ ni ó wà rí ojí lẹ́ni tó lágbára tó lálàáfíà àwọn kẹsẹ̀ rí wọ́n ń ṣe wàhálà àṣe wàhálà wọn náà ni bẹ́ẹ̀ làwọn bídí à ẹni tí ń ṣe bídí à ní ìsìn ó lè sọ pé zikiri tán fóun eight ọ̀nà eight eight ọ̀nà eight tí lọ́jọ́ eight hundred and eighty eight thousand no eighty eight million eight hundred and eighty eight thousand eight hundred and eighty eight. <laughs> eighty ti ẹ bá dé àwọn nine wà àbẹ́rẹ́ rí nǹkan mọ́ àwọn seven wà ẹ dákun torí tọ́lọ́ eight hundred and eighty eight million àbí eighty eight million eight hundred and eighty eight thousand eight hundred and eighty eight wọ́n á ní ọmọ àfà láì ṣe màálù níjẹ́ olóòtú fàtí wàláhi wàhálà tí ẹ̀ ló ti jọ́ lójútọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ̀yẹ jókòó bẹ́ẹ̀. ẹ jókòó rẹ lásìkò làdúrà ti yàn ọgbà ṣé bídà ni máa jáde ọgbà wáyé o Mu'adh radiyallahu anhu ọ̀hán ya Rasulullah afala ukhbiru biha an-nas fayastaghshiru ẹ yọ àjẹkí ń fáwọn èèyàn rò nípa ń tẹ ẹ wéyìí kẹ́nikẹ́ni tó bá jẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn fún àyàfi Allah tó tún jẹ́rìí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni sidqan min qalbi ní tòtòtò látọkàn rẹ̀ wá. èèwọ̀ ni ó jẹ́ fúnná láti jò wàláì ròdùn nù ni. ẹ jẹ́ ń fáwọn mùsùlùmí ròdùn nù kí ni wọ́n lè dùn. anabi sallallahu alayhi wa sallam ni idhan yattakilu tọ́ ọba fi lè sọ fún wa ajá wọ́n fẹ̀yìntì ni wọn ò ní sẹ̀sìn mà nítorí pé a ti mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ ah, ń dáhùn wá dábì wà lìjánà ti wà pẹ̀lú wa. torí ẹ̀ sẹ́mi pé náà ti tìta lákọ̀ọ́kọ́ ó ní afẹ́lẹ́ òbẹ́ṣirò nà ṣé ǹjẹ́ ń wọ̀ yá fáwọn èèyàn ro dùnú yìí anábìnrin láti òbẹ́ṣirò hàn má fún wọn ní ro dùnú yẹn o fẹ̀yẹ̀ tẹ̀kílò wọ́n má lọ fẹ̀yìntì kí alóde dáná ti sọ fún wa rẹ nítorí pé ànábì jíṣẹ́ lájẹ pé kí alóde tí muhammed gbọ́dọ̀ sọ fẹ́ lómi gbogbo wa ti lọ́mọlẹ́yìn ànábì muhammed sallallahu alayhi wa sallam sanabi ò ti fẹ́ máa gbé màpá má báyìí má sọ fún wa torí tó bá sọ fún wa wọ́n fẹ̀yìn àwọn olùmọ̀mú òfin kan jáde ń bẹ̀ ẹ̀ nàmínà làálùmí máa yẹn bàgì kìtìmánu dájúdájú ń bẹ nínú mà ntọ́tọ́ pé ká gbé pamọ́ kọba kọba jẹ́ pé ọ̀ràn èèyàn náà ní ká máa sọ gbogbo mà fún gbogbo èèyàn kí ló dé dáná bí ọ̀sọ́ fún muhazi pé lọ́ọ́ sọ fún gbogbo wọn. tó bá jẹ́ pé a bá fura mà bá burú ń bẹ nínú àti gbé ìmọ̀ kan hàn àwọn èèyàn tí wọ́n mà nípa rẹ̀ a lè gbé pamọ́ sí wọn dìgbà kan kọ̀ wá burú ká sẹ̀sà àwọn kan nínú àwọn èèyàn tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn ká kó àwọn yàtọ̀ sáwọn yòókù a ti bọ́ lọ́wọ́ pa gbé mọ̀ pamọ́ gbàtà ti tẹ̀sà àwọn kan níbẹ̀ yẹn ni làwọn olùmọ́tò ti mú wípé ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam ká sẹ̀lẹ́tì àwọn special students àwọn ẹni tó yẹ pé ọlọ́run fún lẹ́bùn ọkọ lọ́jọ́ àwọn yòókù lọ gbogbo sàábì sàábì kí ló dé tànà bí sọ fún wàhálà nìkan má sọ fẹ́ lómi mo túmọ̀ sí pé tá a bá nílé ẹ̀kọ́ ká tẹ̀sà àwọn ọmọ kan torí tí wọ́n pé ju tara yòókù lọ ká tẹ̀sà àwọn ọmọ kan tọrọ ọmọ tètè yé ju àwọn ará yòókù lọ. ẹnu fi ń lé ẹ̀kọ́ tẹ́lẹ̀ náà bó ṣe rí nu ẹlòmíì ọpọlọ rẹ̀ dùn dùn bàjẹ́ wàláhì ọkàn fọ́ngbó didi sani ó ní dára ẹ̀ kó tó wálé ẹ̀kọ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń sakọ́ ká ni ó ní mọ̀ bólódó náà ni wọ́n gbé ọtí lẹ́bù wọn àbẹ́ni tọ́rẹ́pọ̀ òdó tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ díẹ̀ olódó ràgàdù lọ́jẹ́ wálé ẹ̀kọ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ẹnìkan wà tó ẹ pé kólùkọ́ tó sọ̀rọ̀ tán ó ti hàn tólùkọ́ bá sọ dajì yóò pé dajì yòókù ńgbò ló ń ti kọ́ tiẹ̀. a jẹ́ pé a gbọ́dọ̀ fi ọ́ ṣe déédéé àwọn yòókù torí pọ́lọ̀ ò ní kọ́pọ́lọ́ rí ó jẹ́ wọn a wà fún ọ ní special training because you are a special student. eléyìí ló máa ń bí promotion ó ló máa ń bí double promotion àwọn olùmọ̀wá pápá jùlọ ẹni tó bá já fọ́jú nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tó bá dé tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n sọ fún àwọn ẹni tó ríran pé ta irú àwọn ta ni àti ta lẹ lẹ categorize àwọn tó jókòó sí wọn á ní ah, àwọn common people ni wọn wọn bá àwọn èèyàn sọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ní ti gbogbo èèyàn lè gbọ́ yìí wọn á ní à ah, àwọn àdàkà tìràmà ni àwọn tó níwẹ̀ẹ́rì ńláńlá mà ní. ee wọ́n wá sọ̀rọ̀ tó ṣe pé ẹni tí ọba kẹ́kọ̀ọ́ kò lè gbọ́ yìí nítorí kí tá a bá bá wọn sọ orí ìta ń bá wọn common people sọ wọ́n bínú dìde wọ́n mọ̀ wò pé bàbá ò ní nǹkan kan fi ṣe wá láǹfààní lónìí tẹ̀bá sì bá wọn common people sọ orí ìta ẹ̀ bá wọn olùmọ̀ sọ wọ́n fẹ́ kí nǹkan kan yé wa lónìí so eléyìí túmọ̀ sí pé ẹ má bá àwọn èèyàn sọ tó jọ ọpọlọ wọn lọ ẹ má sì bá wọn sọ sí ẹ má bá wọn sọ tó lò sí ọpọlọ ló fi jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ dàbí ilé ẹ̀kọ́ torí pé ilé ẹ̀kọ́ ó rí i pé ìwọ lọ́ọ́ máa tara rẹ jẹ tó máa ṣe garagara pé after all èmi náà ní mà ìwọ àtara rẹ nù àwọn ẹni tí ń kọ́ ló lè sọ so onímọ̀ àbò onímọ̀ tó ń gbìyànjú àbò gbìyànjú kíláàsì tọ́ lọ́nu lọ tó kó mẹ́jọ ẹ mọ̀ ń wò pé mo ọmọ tí ó jù wọn lọ ẹ̀yin ẹ̀sìn dáwọ̀ fún un. parike jazakumullahu khairan kọ́dà tá a bá tún fà sẹ́yìn ọ̀ dájú <laughs> ó ṣe garaje tẹ́ra rẹ̀ nù so eléyìí túmọ̀ sí pé wọ́n máa ń mọ àwọn special students wọ́n fún ní ìmọ̀ tí wọ́n fara yòókù torí rẹ̀ wọ́n ní bẹ nínú mà òǹtọ́tọ́ pé ká gbé pamọ́ inna min al-ilmi ma yanbaghi kitmanu bó wa la ṣe gbọ́ wa Mu'az wọn lọ gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan tí èsì kò ti takùtà nábì báyìí wọ́n ní Mu'az kó tó kú lọ́wọ́ sọ ta ẹ́sítọ́mẹ̀n níbẹ̀rù pé àìsọ́ ó lè mú un gbẹ̀sẹ̀ tó ń ti pé kò ní jọ gbẹsẹ̀ bá nàbì náà ló ní kọ́ ọmọ sùn tó bá ti jọ gbẹ̀ndà òkè yàmà tó lọ́n bá bí ọ pé kí ló dé níta ànábì sọ fún ọ sọ fẹ́ lómi ànábì náà ló ní mọ́ sọ ó ti firi sísọ tó sọ nǹkan lẹ̀rú ń bà wá tí bá nàbì lọ gbọ́dọ̀ sọ kí lọ sọ sọ ẹnìkan ni àti ọba sọ bó làá ṣe fẹ́ mà ẹ̀ǹgbà tẹ ẹ̀ma ní ìsísẹ́ tó ń sin lọ́n lọ dáadáa ni abẹ́lọ́ fẹ̀yìntì ọ̀pọ̀lọpọ̀ ti fẹ̀yìntì báyìí kẹ àti ẹ̀dúpẹ́ ní ti gbé yẹn wà lìjẹ́ nàgbọ́ ọ̀pẹ́ torí ẹ kí wọn má sọ ọ ó pé ju lọ. ìjọ kan nínú sahih muslim anabi sallallahu alaihi wasallam ọwọ inú oko kan lọ Abu ra wọn wá ká ó ní ọ̀nà tí mo gbà wọnú oko ọ̀nà gbòòrò báyìí gbàtí mo wá wọ bẹ̀ mo bá rà anabi anabi kankan anabi ni jáde gbogbo ẹnikẹ́ni tó o bá tọ́gbàgbọ́ pé tọ́jẹ́rì òdodo pé la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah tó tún jẹ́rìí òdodo pànàbí muhammed sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ rẹ̀ ni máa fún wọn ròdù ní pé wọ́n wà lè jẹ́nà ní bá sì ń lọ àkọ́kọ́ ẹni tó pàdé làbúbákà katashhadu an la ilaha illallah wa anna muhammed rasulullah wọn ní bẹ́ẹ̀ ni mo jẹ́rìí bẹ́ẹ̀ fa anta min ahli aljanna wa ma aljanna ni o. lọ́ba tún ṣe sìnkún ó tún bi léèrè irú béèrè o náà ọmọ àlìjánná ni ìwọ lẹ́nu wọ́wọ́ àbúrò rẹ rẹ ìwọ lọ fẹ́ máa àlìjánná bọ́ọ̀lù ti jẹ́ ànábì lọ sọ fún mi ọba ara mu ànábì àbúrò rẹ rẹ ti ń bọ́ọ̀lù ti lè sọ nìkan àlìjánná sọ́wà lọ́wọ́ rẹ ni sallallahu alaihi wasallam anabi ni a ah, ọkparọ ma yi ani ọsọọlẹ nà mọ wosele fúnyà lọrùn yóò tún la yóò rà láyé tè umar wa sọọlẹ kí ni wọ́n sọ báyìí báyìí níta ni ma sọ fáwọn èèyàn ó sì ní nọ́mbà tú tí mo pàdé ó tẹ̀ ti pàdé yẹn bí two hundred umar nọ́mbà tú bàtà nàbì sallallahu alaihi tí wọ́n á ní à ń tí ń sọ àwa náà lánìí kọ́ lọ sọ fún gbogbo ẹni tó bá pàdé tó sì gbàgbọ́ bẹ́ẹ̀ à Umar wa lè wú àmbẹ̀ o tẹ́ ń bá ń sọ fáwọn èèyàn bá ń kọ́ màlìjánà ni ọ màlìjánà ni ọ màlìjánà ni ọ àwọn èèyàn tún ní sílọ̀ mọ́ àwọn olùmọ̀ á ní bóyá ìmọ̀ràn tí Umar tó dá nàbì yìí ìlú mú kànábì ọ̀sọ́nù hadith muhammed sallá kọ̀kọ́ àtẹlẹ́yìn wípé bóò ló ń ṣe fún wọn ro dùnú ru eléhùn tí wọn ò ní sẹ́yìn tí wọn ò ní sílọ̀ mọ́. ṣẹlẹ̀ ìjẹba àwọn hadith tọ́tẹ̀lé lẹ́yìn nínú kọ́sẹ́pọ̀ àbò rẹ̀ lọ́gbà wa àbí Abu Sa'id al-Khudri anhuma ẹni tó gbà wá lọ́dọ̀ sáadé ní í ṣe iyèméjì. أبو هريرة أبو سعيد الخدري رضي الله عنهما أقاقنوا أرقى نججار أبو لسواجه وأما بابو هريرة بابو سعيد الخدري ọsẹ ma lórí méjì wà ilá àwọn àbú àbú nínú sàhábà wọn tún pọ̀ alábùbákà atúní àbú musa atúní àbú ayé o àbú wọ̀ ni wọ́n rántí báyìí náà àbú aláàbù ọ̀ntọ́ abdulrahman àbú àbú Sufyan radiyallahu anhu àbú mhm, mi àbú àbú àbú Dharr mhm. ẹ̀ mú tí wọ́n bá ní kẹ́ ẹ máa dákọ̀ àwọn bọ́ọ̀lù tí wọ́n máa ṣe irun bí irun bí irun wèrè ń ẹ ti kó wá ilé ó ti kún Ronaldinho Ronaldo Messi gbogbo ẹ̀rẹ́ máa kó wá ó kọ sàábé nínú ìsìn àkàrà tú epo àṣírí tú ẹtún má bú mi wá nù sàábé náà wọ́n ti sọ àbúzá rẹ̀ ń sùn ní àbú àbú Ubaida àti sọ àbú ayò. Abu Musa ti sọ sálà Abu Abdulrahman náà tọ́ pọ́pùlà bẹ́ẹ̀ Abu Abu Mahdura sà Abu Abu Talha Abu Abu Barzata al-Islami Abu Darda àwọn àgbàlagbà kan wọ́n mú jáde níbi tí màá wà wọ́n ń sùn ọmọdé ti ń sùn olódo náà. so àwọn àbú àbú kẹtì ọjà assignment àmọ́ ọ̀gbọ́dọ̀ wo <laughs> wípé mórúkọ ọgọ́rùn wa nínú àwọn sọhábà tí wọ́n pọpúlà pẹ̀lú kí wọ́n máa pè wọ́n mọ ọmọ wọn sẹ́mi tí wọ́n bá ti sọ bá ọkùnrin wọ ọbẹ̀ obìnrin náà wọ ibẹ̀ àwọn nǹkan tó yẹ gbogbo àwọn oníradàradà kẹtẹkẹtẹ wọn lè bí yín ní ìsìnká sọ pé àwọn wo ló ń kọ reggae àwọn wo ló ń kọ hip hop hip hop yorùbá hip hop hausa yóò máa kó dálẹ̀ yóò máa kó dálẹ̀ wọn á ní ní ìsìn wọn fẹ́ alámòjútó nípa ọ̀rọ̀ àwọn mùsùlùmí lérí àyìn so ìdáwò ẹ̀yọ̀ kan náà ni ó mú kọ sàábì ọgọ́rùn wa bó ṣe jókòó tọ́ba ti mú wa àti fi ọ̀sẹ̀ tóni ẹ bèrè ìbéèrè mi tẹ́ bá tilẹ̀ bèrè omi ó túbọ̀ sí pé àwọn èèyàn ti amú pẹ̀lú ẹ̀sìn rárá sọ ilé ìjẹba tán ẹni tó gbọ́rọ̀ wa sábò rẹ́ra ni àbí Abu Sa'id al-Khudri radiyallahu anhuma ọ̀dà èmi ń ṣe iyèméjì sábò rẹ́ra ni ṣé Abu Sa'id ni tó kóbá di kókóbá torí pẹ́nu àwọn olùmọ́tìkò ike gbogbo sàhábí ńkọ́ ẹni tó ṣe gbàgbọ́ ni ẹni ìgbàgbọ́ ni wọ́n yéésì fàáfin ni ó sọ̀rọ̀ láàmú àpé ẹ sábì tiẹ̀ ṣé ó sì wá àbí ọ̀wà kò ṣe wá ọwà torí pé sàábì làwọn amẹ́ni tí ò tó sàábì àáwádìí o torí lẹ́yìn àwọn sàhábà nǹkan dàrú o àwọn olódodo lọ́pọ̀ ju o àmọ́ àwọn kàńdá wọ́n ti wọnú rẹ̀ sí gbà náà torí ẹ̀ àwọn sàhábà ga wọ́n ga tayọ tẹ́lẹ̀nu rúrùn kan mọ́ abú sàábì kò sì sẹ́ni náà ọba àmọ́ fọnu nípa gbọ́rùn ló ti máa tó bu sàábì tẹ́nu rẹ̀ ò ní jẹ́ pé rùn rúnrún tí rúnrún náà ló fi bẹnu àtẹ́lu sọ abẹ náà bá mú búrọ́ọ̀ṣì orin náà mú pèsè odidi kátà fèsì náà bá fi fọ́ọ́rú ẹnu burúkú yóò máa rùn náà ni ọlọ́mọdé nu ti wó rùn àwọn sàhábà ga wọ́n ga ẹni tó lọ́nba tí wàá gbé ga kò sí rẹ̀ lẹ̀ torí rẹ̀ bàbá àjàgbó rẹ̀ rà wájà abu sa'id al-khudri radiyallahu anhuma ọlọ́nkó yọnu sáwọn méjèèjì ẹni tó gbà wá ní sèyí méjì ni àmọ́ tá a bá wà lọ tá a wà bọ̀ á rí kọ́kan náà àwọn méjèèjì náà hadithi yẹn wọ́n nígbà táwọn lọ sógun Tabuk ebi pa àwọn èèyàn kò sóúnjẹ wọ́n wá nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam لو أذنت لنا فنحرنا نواضحنا tó o bá yọ̀ǹda fún wa ká pa àwọn ràkúnmí tá a wa ebi pa wọn débi wípé wọn bẹ̀rẹ̀ sí ní ronú pé ẹ á fi àwọn anabi sallallahu alaihi wasallam bá rí i pé wọn ní tó bá gbà fún wa ká ṣe bẹ́ẹ̀ fa akalna wa dahanna ká lè rí jẹ níbẹ̀ ká sì tún mọ́ra rẹ̀ ká fi para torí bọ́ yẹn ṣe mú yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọn para tẹ́lẹ̀ náà àmọ́ ńgbà tó yẹ mú ẹ rí i pé bí èèyàn wẹ̀ ń gbàgbà tí ó para aró tún ti funfun tẹ̀sí ma pé òtútù ti máa múnú sahara ọkọjá gbogbo orú eléyìí tí ó máa fẹ́ débi pé èèyàn ní máa ti ń dùn mọ́ ma gbogbo ara ó ti wá bẹ́ ọ wá dúdú bí èdú. tẹ bá para òtútù yẹn bí ó sì máa wọ̀ yín lára kò ní tó kẹ́ má para torí àwọn sọ pé ká lè bá a jẹ nínú rẹ̀ ká sì tún rí ọ̀rá rẹ̀ fi para anabi sallallahu alaihi wasallam ní ifealu ẹ ṣe bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ràkúnmí kẹrin jẹ kẹrọra rẹ para Umar radiyallahu anhu bá dé wọn tó bẹ̀rẹ̀ sí para fún mi wọn ni ya Rasulullah kiri ìránṣẹ́ Ọlọ́run in fa'alta tó bá ṣe tí wọn fi dán márùn pé ká máa para fún mi wá ká lè róúnjẹ ká lè rọra rẹ fi para ọlọgbọhọr iye ìntaari padà sílé yóò dínkù. kẹtẹ ẹ ẹ ràkúnmí tá a rí gùn láti fi padà sí Madina yóò kéré kò lè ká wa mọ́ walakin ìmàràn ni o anabi yẹ e e dábàá o àṣẹ lànàbì máa ń pa ọ ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ní ìsìn ni pé wọ́n wá bá nàbì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ bá dámọ̀ràn lórí kí la lè ṣe láti má mú káwọn èèyàn ó kú lébi nínú ká para fún ká jẹ Kasi sì tún kó ẹran rẹ̀ lọ́wọ́ ká máa róúnjẹ lọ́nà àti ká má pa àwọn ràkúnmí wa ká má rí nǹkan jẹ ká kú èwo ló pé sókù ní oògùn ràkúnmí lọ Mẹdínà bàbá jẹ ràkúnmí dà kú ah, bàbá ń rìn ìrìn tó yẹ ká rìn lóṣù kan tá a bá rìn lóṣù mẹ́ta tá a fi délé ó kúkú pé àwọn tá a pa ràkúnmí jẹ a ní ràkúnmí mi lé torí ẹ̀ Umar wa ni njẹ́ mi rí òun náà ní ká ẹ sọ fún wa bi fadli azwadihim ẹ pa wọn láti pé oúnjẹ tó kù fún kálukú ṣebí kálukú ti gbóúnjẹ tó fi pèsè fúnra rẹ̀ wá ibi tí wọ́n jẹ́ kùdé tẹ́rù fi ń ba kálukú pé ee pẹ̀lú oúnjẹ yìí ebi ọ̀pá wa ẹ kí wọ́n gbé wa gàrí tó jẹ kù ráìsì tí wọ́n jẹ kù ibi tí bisikíìtì tiẹ̀ tó gbé lọ́wọ́ tó kù sí ẹgbẹ́ gbogbo oúnjẹ tẹ́ ẹ jẹ kù wa. thumma ad'u Allah lahum 'alayha bil baraka kọ́ wa bẹ́ẹ̀ lọ lórí àwọn oúnjẹ tí wọ́n jẹ kù pé kọ́lọ̀ wọn fi àlùbáríkà sí. la'alla Allah an fi dhalika al baraka bọ́yọ̀ lọ́wọ́ ti fa àlùbáríkà sí yóò fi bùkún sí. النبي صلى الله عليه وسلم على بين فدعا فدعا بنطع النبي نكون ميتكوا wọ́n mú tẹ̀dé fàbá sapáhù ànábìbá tẹ̀tẹ̀ yẹn sílẹ̀ ọwọ́ á sọ fún wọn pé kálukú ọlọ kó oúnjẹ èyí tó jẹ kù wá gàrí tó di wá èyí tó kù mílíkì gbígbẹ eléyìí tó gbé wá ibi tó bá kù sí dàbínù tó gbé wá iye tó bá kù gbígbé èso àjàrà èso àjàrà ẹgbẹ èyí tó jẹ kù lọ gbé wá kálukú gbé tiẹ̀ wá kálukú ń gbé tiẹ̀ wá kálukú ẹlòmíì ọwọ́ ni tiẹ̀ gbà dàbínù ẹlòmíì kò ń gbé ẹ̀rúnrún oúnjẹ ògbé wá títí nǹkan tí ò lọ títí nínú oúnjẹ wọn tó ṣẹ́kù wọ́n dà sórí ìtẹ́ yẹn anabi sallallahu alaihi wasallam abẹ lọn pé kọlọn fa alibarika sí i anabi wa ni nísìnyí kálukú ọlọ má bọ rẹ wa ẹ máa bu gbogbo ntọ́ bá wù yín nínú ntọ́ wà nílẹ̀ ah subhanallah eléyìí mu'jizatun min mu'jizati nabi sallallahu alayhi wa sallam ọ̀kan nínú ntọ́ dánilágara tọ́lọ̀ mú kọ́ ṣẹlẹ̀ gbọ́ wà nabi sallallahu alayhi wa sallam kálukú ọlọ má bọ rẹ wa má bu wọ́n bu bù bù tábọ̀ òkú síbi kan ni wọ́n ti lọ mú abọ́ wa gbogbo abọ́ tó wà nínú káàmpù yẹn gbogbo ẹ̀ ni wọ́n gbóúnjẹ sí tó kún tọ́ kọ́dà gbogbo abọ́ ńlọkùn wọ́n jẹ wọ́n yó oúnjẹ tó ṣẹ́kù anabi sallallahu alaihi wasallam níparí wa sọ pé ashhadu an la ilaha illallah wa anni rasulullah mo jẹ́rìí tí kò sí ọba kan tó tọ́ láti sìn yàtọ̀ sí Allah àti pé dájú mo tún jẹ́rìí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ni la yalqa Allaha bihima abdun ghayra shakkin ẹnìkan ò ní fi ìjẹ́rìí méjèèjì yípadì ọlọ́run lẹ́ni tí ó máa ṣeyèméjì fayuhjabu anil janna káwa di lọ́nà láti wà aljanna yọ wà aljanna náà ni. rawahu muslim alimam muslim olóògbé ẹgbàá wa ìgbàdì ẹ̀kọ́ ńlá bẹ́nu eléyìí ìyẹ́ ìgbàgbọ́ rẹ̀ wò májẹ̀mú mi tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú májẹ̀mú la ilaha illallah hadith alákọ̀ọ́kọ́ ọ̀n sàlàyé kíni àdìsí ẹlẹ́ẹ̀kejì ó ń sàlàyé kí ni ghayru shakin téèyàn bá ti jẹ́ ghayru shakin ó ti ní kí ni aliyaqin àmàdájú májàmú talakọ̀kọ́ táti sì yẹn tọ́ka sí eléyìí tọ́ka sí aliyaqin torí ẹ bẹ́ẹ̀ làwọn ẹ̀rí táǹtì ń ra àwọn májàmú la ilaha illallah torí àlùsùn náà tiwọn àwọn èèpà lọ torí irọ́ ló bí àlọ́ abárọ́rìn làlọ́ ìmọ̀lá lòsùnà máa ń sàlàyé ìmọ̀tá lòsùnà ń ṣe sàlàyé ó dá lórí qala Allahu qala rasuluhu tó bá fẹ́ kó bí alùsùnà yóò wù lérè kẹ́ ẹ dákun tẹ́ sọ báyìí báyìí kó la lè wẹ́rì rẹ̀ tá a bá rí ní qala Allahu qala rasuluhu naffan á sì rí istinbatan. tá a bá bá pàdé pé bẹ́ẹ̀ láyà yẹn wá á sì rí bí wọ́n ti ṣe mú jáde àyà tí wò lè mọ̀ pé bẹ́ẹ̀ ló ti wá sílẹ̀ nìkan á ń béèrè pé pẹ̀lú ẹ̀rí láti inú kìtàbù ọ̀sùnà ọ̀ wà lè kí òní mo rò pé yé ẹ̀hẹ́n nítorí pé tí bá tú palẹ̀ tí wọ́n bá ọ̀ padà sá ó sì ní ẹ̀rẹ́ rì mú wa eléyìí túmọ̀ sí pé ìgbà tá àlùsùn náà sọ fún ọ pé la ilaha illallah ní májẹ̀mú sọ̀rọ̀ pé wò dúró kọ́ ti fẹ́ kú àwọn ọmọlẹ́yìn yìí máa sọ la ilaha illallah ń bọ́ ń bẹ̀ ṣé gbogbo ẹni tó bá wí náà ni ó wúlò fún ọ gbọ́ pé fúnra gbogbo àgádágodo àfi kéyìn wọn kó ṣe kíni àwọn eyín nù ọ̀rẹ́ ẹ̀yin lẹ́kàn sọ bá kò sẹ́ẹ̀rì kan kò àzọ́ èmi mọ̀ sọ àdìsí ni bàbá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹba àwọn eléyìí jẹbi tá a fẹ́ dúró lálẹ́ àmọ́ sáájú ọ̀kan nínú àwọn olùmọ̀ẹ́sì Islam tọ́jú olùmọ̀ ńlá tó sì jẹ́ ọ̀kan nínú àwọn tó dúró ti òdodo tí wọ́n kì í ké fún wọn kì í ké kó bọ̀yọ̀ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n ti àlàyé ẹ̀sìn òdodo tawhid eléyìí tó yanrantí ọ̀nà ni Sheikh Saleh Al-Luhaidan rahimahullahu ta'ala rahmatan wasi'a agbọ́pẹ́ olùmọ̀ńlá yìí ó ṣaláìsí lónìí nínú àwọn olùmọ̀ńlá yányá ní Saudi yìí ni bàbá ó sì jẹ́ ọ̀kan àgbà nínú àwọn ọmọ akéwò Sheikh Ibn Baz rahimahullah ta'ala bàbá yìí fún ọdún gbọ́rọ̀ wọ́n jẹ́ ẹni tó jẹ́ aṣáájú àwọn adájọ́ ní gbogbo àwọn ilé ẹjọ́ Saudiya fún ọdún tó gbọ́rọ̀ wọ́n tún wá jẹ́ olùkọ́ àgbà fáwọn èèyàn ní ọlọ́kan ọ̀jọ̀kan àwọn tíráàmù láyé yìí táwọn èèyàn kọ́ gbọ́wọ́ wọn wọ́n sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí kìí bẹ̀rù láti sọ òdodo nítorí bá wu ẹlẹ́nu láti sọ ẹni tí ọgbàánu kọ́ gbà wọ́n èyí ti torí ọgbàánu kọ́ má sọ òdodo. Sheikh Saleh Al-Luhaydan wọ́n jẹ́ ọ̀kan nínú àgbà olùmọ̀ tó ṣẹ́kù lẹ́yìn Sheikh Saleh al ní Al-Mamlakati arabiya Saudiya bàbá ìsàlá ìsìlónì ọlọ́run kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn ọlọ́run kó bá ṣe ikú ní ìsinmi fún wọn ọlọ́run ẹlẹ́dàá kó dákunjọ kó bá ṣe wọn lọ́mọ àlùjànnà ọlọ́run kó yááfẹ́ gbogbo àwọn àṣìṣe wọn fún wọn ọlọ́run kó san wọn lẹ́sàn-án rẹ̀ lórí ìyànjú tí wọ́n gbà lórí ìlọsíwájú àgbọ́yé ẹ̀sìn Islam láàrin àwọn mùsùlùmí àwọn olùmọ̀nìyàn wọn ò fi tìlú ṣe àwọn olùmọ̀nìyàn wọn ò fi tẹ̀yà ṣe àwọn olùmọ̀nìyàn wọn jẹ́ ẹni tó ṣe é pé wọ́n ná ìmọ̀ wọn fẹ́ni tó súnmọ́ wọ́n sì ná fẹ́ni tó jìnnà rahimahullah wa wayi o àwa náà lára kọ́mọ́ ti o kò sí bá tilẹ̀ pẹ́ tó ń bí tá a wà lọ́jọ́ kan kí ló rò pé yọ sẹ́kù kọ́ kí ló rò pé ó gbé pàdé ọlọ́ wọn náà bíra rẹ léèrè balil insanu ala nafsihi basira lọ́ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o èèyàn gan alára ojú rẹ̀ kò fọ́ sínú ara rẹ̀ èèyàn gan alára ojú rẹ̀ kò fọ́ sínú ara rẹ̀ òkùnkùn kìí kùn kó nínú ọmọ mànú ọ̀dára rẹ̀ mọ̀ tó bá jẹ́ yẹn rí ọ̀dára rẹ̀ mọ̀ tó bá sùn jẹ́dà ọ̀dára rẹ̀ mọ̀ ọlọ́yẹ̀lẹ́dà kó ṣe wá léyìn rí kó lè wá jìnnà sáwọn ọ̀wá abú kó lè wá jìnnà sí àwọn ọ̀wá pálapàla tí ṣe sábàbí kéèyàn ó sórí ibú ọlọ́run olóríire ni kò ṣe wá dákun má ṣe wá lólórí ibú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ramadan ṣàbá òfin ní oṣù tí a mọ̀ wọ́n wá ní káwọn oṣù ní tó dé ní kí lóṣù tẹ̀ ń kà tẹ̀lé à mo ní táwa bá nígbà táwa dáre táwọn ọjọ́ tẹ̀ ń kà mí ṣùgbọ́n tó ń kọ́ mí fún wa nǹkan kan mẹ́ta ṣáájú àwọn ọmọ aráàmọ̀ ọ̀ṣun ìjà rámọ̀dá alájà ṣàbá àwọn fún àwọn lárúbáwá nínú èdè àti àṣà tiwọn wọn ló kọ tí wọn ń pè pé islam pè báyìí mùsùlùmí lè ní. ndị ìsìlámù kò ní ṣe ń ṣe náà nwa mò ń ṣe tó máa ń wá aha oníbèrè béèrè wípé àwọn eh, lẹ́nìkan sọ fáwọn pé ọdún àwọn yìí àwọn á eléyìí sọdún tiwa àwọn wa kà pé al-muharram safar rabi'ul awwal rabi'ul akhir jumada al-ula jumada al-akhira títí dópin oṣù tiwa nù wọn á ní bí àwọn léèrè pé ẹ ṣáájú àwọn oṣù yìí ó kọ wo ni wọn ń pè wọn á ní àkílá kà wọn.

tó náà jọ ń bí díà ṣùgbọ́n ṣe táwọn ti tó ń súnà tọ́lì àwọn yìí náà ti di tó ń ṣiṣẹ́ kù lórí bídíà rẹ̀ ọ̀rẹ́ bàjẹ́ ṣùgbọ́n gbà táwọn sì wà lórí bídíà yẹn ọ̀rẹ́ àwọn yẹn wọ́n máa ń ṣí àwọn ní dátà ṣùgbọ́n nígbà tó ti mọ̀ pé àwọn ti dán súnà ó rí i pé dátà àmọ́ àwọn dọ́tà àwọn wá gba gbogbo ọ̀nà láti sọ fún pé wọ́n fa àwọn dátà mọ́ àwọn ò nídìí dátà rẹ̀ sòkàkà kọ́gbọ́kọ́gbà yanyayanya ni data ń san wọlé sọ́dọ̀ àwọn táwọn lè máa lò àbáwọn ò lè máa lò kò burú ẹni máa lò nítorí pé lábẹ́ òfin ọlọ́run káfíìrì bá bu mùsùlùmí lẹ́bùn ọtọ̀nà pé kẹgbà àwọn kẹfìrí máa ń bọ ànábì sallallahu alaihi wasallam lẹ́bùn ànábì sì máa gbà tó wọn níbi díẹ̀ náà bá bùn ọ lẹ́bùn ó lè gbà lópin ìgbà tí ẹ̀bùn rẹ̀ ń tí ọba ti ní sọ ọ́ dẹni tí ń wò pé bídíà rẹ̀ ti ń ṣe òǹgàn náà burú. náà bá máa kiri ìyá kájú ìyàtọ̀ gbọ́dọ̀ ìṣòro náà. Máa mú wáyà rẹ̀ wá ní sọ́rọ́ ti ní ṣe lórí ìyàrá ti ṣe máa sọ̀rọ̀ sí kọ́ọ̀lá. Sọ̀rọ̀ sí kọ́ọ̀lá ìjà àlùyà àlà ọ̀gbá ìrìn àwọn ìrìn àti ìrìn àlù. Ṣé ìjọ tí wáyà yìí tó ìrìn náà tó tó ó ó tẹ̀sán láti fi tẹ̀lé tó tó ìyẹn lè bẹ̀rẹ̀ sí ìgbà tó rọ̀ wọ́n lọ́rọ̀ gbọ́ ẹnìkan tó ń fi ayé alukurani kan sẹ́rì lórí pọ́tọ́ ká béèrè fún pòkátì yàtọ̀ sí ipò pàfẹ́sẹ̀ lè má mú. aya náà ni aya tó wá nínú suratu Yusuf ìtànàbí Yusuf alayhi salam lẹ́yìn ìgbà tó náà ń gbé jẹ́rí etí àwọn obìnrin tó sì ti lọ ẹ̀wọ̀n tó ti dé anabi yusuf aleyhi salam ó sọ fún olórí misra yẹn nígbà yẹn pé ij'alni ala khaza'in al-ard sẹ́mi lẹ́ni tí wọ́n máa ṣe àmójútó ilé owó. ó sì tún sọ ìdí tó ń fi yẹ láti di alámòjútó ilé owó nítorí pé òun jẹ́ ẹni tí máa sọ nǹkan tó ń sì jẹ́ ẹni tó ṣe fọkàn tán táwọn náà lè lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ pé ìwọ náà lè dupò kó dupò president governor senator rep. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkọ́kọ́ kò sẹ́ẹ̀lì ń bẹ̀ aburú ló sì fẹ́ lu àyà rẹ̀ fún. ìdí ẹ̀sẹ̀rì ń bẹ̀ ni pé àyà yẹn ń tọ́ka sí anabi Yusuf alayhi salam àti ń tó ṣẹlẹ̀ nínú òfin tiẹ̀. à ń pè léyìn nínú òfin ṣẹ̀ríà ní shar'u man qablana òfin àwọn tó ti síwájú wa òfin wa sì sọ pé shar'u man qablana la yakunu shar'an lana illa bi shartayn òfin àwọn tó síwájú wa kò lè jófin fún wa àfi pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́. Ona náà ni kí àlàyé nípa kílòfin àwọn ẹni tó síwájú wa kó jẹ́ pé náà alukurani ló ti wá àbí sunna nítorí tó bá wá nínú ìwé tí ń bẹ lọ́dọ̀ àwọn ẹni tó láwọn ń tẹ̀lé òfin tó ti síwájú ti wà á mọ̀ yín pé wọ́n ti yí padà wọ́n ti tojú bọ̀ wọ́n ti kọ́wọ́ bọ̀ kó pé alukurani ló sọ fún wa ń parẹ́ àbí sunna anabi sallallahu alaihi wasallam májẹ̀mú yìí ti pé ń bẹ̀rù pé alukurani náà lọ sọ fún wa nípa ti anabi yusuf alayhi salam tó ṣe ẹlẹ́ẹ̀kejì kí ni tó jẹ́ òfin àwọn ẹni tó síwájú atálùkùránì fún àrùn parí àbí súnà yẹn kọ́ má tako nǹkankan ní òfin tiwa tẹ́lẹ̀ yìí sì ti tako kankan ní òfin tiwa torí gbà nábì lẹ́ẹ̀ gbọ́dọ̀ wá pò ẹ rí nínú àwọn àhàdé nínú rẹ̀ làdéètè Abu Dharr <coughs> ti tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fún òfòǹsẹ̀ anabi kọ̀ ipò tó rí ìyàwó ìfẹ́ni tó bá béèrè rẹ̀ ẹni tí ó bá béèrè rẹ̀ la máa fún àti pọ̀ lẹ́ni ó ipò sì yọlẹ́ àkọ́kọ́ tako òfin wa ẹlẹ́kejì òun náà tún ní pé aburú ni wọ́n fẹ́ lò fún gbogbo àwọn kò tá a dárúkọ kalẹ̀ o a rí i pé pẹ̀lú ìlànà tí wọ́n ń tẹ̀lé nìsí ó lè débẹ̀ àfi gbọ́nà democracy democracy tó sì rí yẹn ó tako Islam nítorí pé democracy wọ́n ní government of the people by the people for the people people people people kò sí nǹkan kan tó jọ lọ níbẹ̀ afa hukma al-jahiliyyati yabghun. ومن أحسن من الله حكما لقوم يوقنون sídájọ́ ayọjú dúdú lẹ́wọ̀n àná ta ló da tó ọlọ́run ní ìdájọ́ fún àwọn ẹni tó bá ní àmàdájú kọ́dà tó bá ń pè sẹ̀ríà Islam lẹ́ ń lò àwọn afẹ́ dupò gba democracy kọ́tọ́ sọ eléyìí jẹ́ ti ṣe jẹ́ tòbí Islam ti ṣe rí nìyẹn ọwọ́ àkùsọ̀wọ́ ẹni tí ó tẹ̀lé ó kù sọ́wọ́ ẹni tí ó lò ayé tiwa tá a wá ní sin náà lọ́ọ̀bà kú pàtó ọba dé sáré bàbá ọmọ dáhùn béèrè ń bẹ̀ kú torí rẹ̀ àyà yẹn kò jẹ́rìí fún nǹkan tẹ́ ẹ fẹ́ lò fún nítorí pé ó ní ṣe pẹ̀lú òfin àwọn tó síwájú wa ó sì ti takò nǹkan nínú òfin tiwa. ṣé ọgbà nàbí Yusuf kọ́ lọ́lọ́run rán sí wa abẹ́ gbàgbé ó kọ anabi tọ́lọ̀ ọ̀rọ̀ sáà onítàní anabi muhammed sallallahu alayhi wa sallam ajabosojá. alhamdulilayi wọ́n ní tí ẹ̀ máa ń kí alukur'ani lọ tó sì lálùwàlà àlùwàlà wa já téèyàn lè máa ké lọ ńgbà tí etí sínú sọlẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ lè máa ké lọ tó bá jẹ́ pé lórí lẹ̀ bá ń kà àwọn tó bá pẹ́ mú alukur'ani lọ́wọ́ ẹ̀ lẹ́tọ̀ọ́ láti dì í mú má nígbà tí àlùwàlà yín ti já nínú hadithi Amr ibn Hazm radiyallahu anhu anábìíní wọ̀ wa alla yamassa al-Qur'ana illa tahir tí ẹnìkan gbọ́dọ̀ fọ́kàn al-Qur'ana àfẹ́ntọ́ba mọ́ tó bá kó rí al-Qur'ani tẹ́ ń kàn wá ẹ máa kà lọ àìlálò àlá lópin ìgbà tí ìbá ti ṣe jánábà lọ́wọ́ àlára yín kìí sì ṣe hayo kìí ṣe nifas kò dín in lọ́nà láti kí al-Qur'an tó wà lórí yín. sọ wá ní ìbéèrè ẹlẹ́kejì wọn náà ní kíni ẹ kàn wí gbólóǹkà mbẹ àwọn ní àwọn gbọ́ fanabi sallallahu alaihi wasallam ó máa ń wẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn sì gbọ́ pé wáyà ó máa ń sọ̀rọ̀ tán máa ń wẹ̀ àwọn sì tún gbọ́ táwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ pé má sọ̀rọ̀ ńléwẹ̀ àkọ́kọ́ òsín tó ní kọ́nà sọ̀rọ̀ nílé ìwẹ̀ tẹ́ ìbá ti tọ̀ ẹ yẹ ilé ìwẹ̀ ní wò títọ́ máa kán rẹ̀ àbọ̀ kán rẹ̀ fọ́ má bí àwo sangara tí ò sí tọ̀ mbẹ́ mọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ títọ́ ọba ti máa kán rẹ̀ àjẹ́ pé ẹ máa ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ mbẹ́ sẹ́wọ̀n káwọn ilé ìwẹ̀ wà tí wọ́n ti tọ̀ ọbẹ̀ fáà tó bá ti fẹ́ tọ̀ ẹ ti ní iyàrá tọ̀ yàrá àgbẹ̀ ẹ padà sí a kì í tọ̀ síbi tí ẹ bá ti tọ̀ ọbẹ̀ abẹ́ ẹ máa tọ̀ ọbẹ̀ ẹ wàá fọ̀ yọ má débi pé tí bá sọ fún yín kí wọ́n tọ̀ ọbẹ̀ rí ẹ̀ jì ẹ lẹ́yìn ìjàgbọ́sọ jẹ náà. الحمد لله والصلاة والسلام على رسول الله سلام في وجهي يا من تدري فاتاه mo rìsí púpọ̀ kan ní ọjọ́ ìlú tí ó kọjá lọ ọ wá pèsè fún sí nǹkan tí ìṣèwà lórí kọ́ náà ẹni wípé ẹjọ́ àpapọ̀ ó mọ̀jọ̀ sí nípa ilé ìtọ́jú ìlú tó mọ̀ ọ̀làdí ọ̀run sáàmà tó kiri.